أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله عباد الله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة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 يا أيها الذين آمنوا اتقوا الله لتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عاداء فألف بين قلوبكم ألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياك لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه وتوبوا إليه التائب من الذنوب كما لا ذنب له فتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله مجدد العوام عاما بعد عام وشهرا بعد شهر ọpẹ́ ni fún Allah Ọlọ́run fún ọ látara rẹ àánú rẹ ìbùkún rẹ tí kankan sí adúpẹ́ fún Ọlọ́run ọba yìí ni ó mú ọdún kan dé lẹ́yìn òun ní mọ́sù kan wá lẹ́yìn oṣù kan a máa mọ́jọ́ wá lẹ́yìn ọjọ́ wákàtí lẹ́yìn wákàtí agbára ẹni kìí sagbára ẹnìkan bọ́jọ́ ayé ṣe ń yí ẹnìkan ọ̀mọ́ ju Allah lọ Allah òun nìkan lálágbára lórí gbogbo nǹkan òun ló pé bubu ọ̀kadàrà wípé mi àtẹ̀yìn á lo oṣù ọjọ́ àtọ́sù. tí ń bẹ nínú ọdún fourteen thirty eight ọlọ́run kádàrá gbẹ̀mí àtẹ̀yìn á lò kulẹ̀ nínú àánú ọlọ́run ní ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn èèyàn náà lájọ bẹ̀rẹ̀ Muharram bá a ṣe bẹ̀rẹ̀ tọdún yìí tí rẹ̀ taari níjẹta tọ́lọ́hún kọ́ bá wọn láyé ọlọ́run adúpẹ́ látara àkẹ́ orí rẹ lórí wa ààbò rẹ àánú rẹ ọlọ́run arawọ́ sí ọ mọ́dáwọ́ ọ̀kẹ́ dúró wa gbogbo bí àlámàrí ọ̀rẹ́ nìkan wá ẹnìkọ̀ọ̀kan wá kù sí ti ọdún èyí tọ́lọ yìí fi lọ tuntun tá a wọnú ẹ̀ ránṣẹ́ ìdùnnú sẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́run ránṣẹ́ ayọ̀ rẹ sí wa gbogbo ìgbà wa tá a bá wá síra tá a sáàkúò láàyè yìí lọ bòmíì ọlọ́njẹ́ adún rẹ̀ ń rọrùn ni tọ́lọ́wọ́ kí káàbọ̀ mọ́sẹ̀wálẹ́ni tí ó dé àlùkìyámà tí ó tún máa fẹ́ padà sáyé níbi àìda torí gbà bá ń sìyàn láwọn gbèsè kankan tó yóò ṣe láyé yóò sọ fọlọ pé rọ́bì ọba mi dá ń padà sáyé tí mo ilé lọ tún ṣiṣẹ́ tó yàtọ̀ sí èyí tí mo ṣe ń gbà mọ̀ wá ń bẹ̀. ọlọ́run pé kí wọ́n sọ fún un pé innaha kalimatun huwa qahiluha ọ̀rọ̀ tó ń pa lásán ni bẹ́ẹ̀ yẹn bá ti kú òláyé ìṣe òṣèṣe mọ́ ẹnu ayé yìí nìkan láti láǹfààní ká ṣiṣẹ́ ní òbí àmọ́ náà ni wa méjèèjì yóò fi wà ọlọ́run. ńgbà ọba tó wọ̀ ọ́ látó nísìmí o wọn bí aṣíwájú wa Umaru léèrè pé ìdààmú tó wá fúnra rẹ yọ ọ̀wá pọ̀ jù àti bìkan débìkan eléyìí àtúnṣe eléyìí ó tún kú léyìí lójú ọ̀nà ẹ̀sìn ọ̀pọ̀ jù ṣe sùúrù tí mò ń ara mi yẹn ìsinmi ni mò ń wá fún mò sínú àlìjánà tí kejì ọ̀wọ́ ní sì tún wà lẹ́nu iṣẹ́ nígbà bá tó rẹ́sẹ̀ méjèèjì kó wọ̀ lọ́kàn mi tó balẹ̀ mo tó wá sinmi ọlọ́mọsálá ìfún wa ní sinmi àlùbáríkà nínú àlìjánà gbogbo sẹ́tà ṣe tá a fi èrò àlìjánà máa sí rọrùn èyí fi sọ wá tó ọlọ́run gbogbo ẹ̀sìn rẹ jọ máa rọ̀ wá lọ́rùn iṣẹ́ ẹ̀ṣẹ̀ jọ máa le lára wa ọlá títóbi ìrẹ ọlọ́run ọ̀rọ̀ ìjírá ọdún ni àti sọdún àti ṣe ọdún gbẹ̀yìn ọdún léyà lọ́dún tí ń bẹ nínú Islam èyí tá à ń ṣe yìí èsì ọdún ìjírá èsì ọdún bóyá ní ìjírà ànábì gan sallallahu alayhi wa sallam bóyá ní òdì ìdí bíi ọdún kẹrìndínlógún tánàbì ti ṣe ìjírà tí wọ́n tó máa fi ọjọ́ náà kàwùká ìjírà. ọmọ ẹgbẹ́ kò ṣẹlẹ̀ lójú ayé ànábì gan kò ṣẹlẹ̀ lójú ayé ẹ̀ láàfin gbọ́dọ̀ sọ di ọdún àgbọ́dọ̀ sọ dẹ̀sìn. torí tí ọba jẹ́sìn lójú ayé ànábì kò gbọ́dọ̀ jẹ́sìn kákan máa dúpẹ ká máa dunnú ká máa bẹ lọ́hùn lọ́dún yìí ó tún tán àti sọdún yẹn bọ́ lọ́dún léyá ọdún tọ́wọ́ ń bẹ̀ pé iṣẹ́ ẹ̀sìn tọdún yìí dópin òun lé òkè àràfà ẹnu pé kà pé kákèsára ọmọdé gbọ́n táwọn kèfèrí ń ṣe làwọn náà jọ wà happy new year ọdún tí ezeru ọdún márùn ọdún ní ọdún yẹrẹ wò oṣù méjìlá pé kí lèmi àti ẹgbẹ́nu ẹ̀sìn kí lè àṣeyọrí rẹ kí ni lálàfo oṣù méjìlá tó pé ń jẹta ìsọdún kan. gbogbo ẹ̀ náà sì ń kọ́lẹ̀ lọ́kọ̀ fún wa ohun tá à ń ṣe ó sì hàn wá o a rí o ọjọ́ ńlá lọ́jọ́ náà jọ bá fi ṣe kálukú hàn máa lè ha dọ́líkítà ọmọ èèyàn máa fọ́ gbárí pẹ̀lú ìwé èwo rèé ìwé èwo náà fi hàn mí yìí la yughadiru saghiratan wala kabiratan ila asaha. ìwé tí òfin tó kéré tí mo ṣe lẹ̀ àti tí mo ṣe tó tóbi gbogbo ẹ̀ lọ́kọ́ wàwọ́jẹ̀dù mà ámìlú hajira ọlọ́run gbogbo tẹ́mi ṣe tí ṣe gbogbo ẹ̀ lórí inú wala yazlimu rabbuka ahada ọlọ́run ló ọba yín o sí ńlá ni o ọlọ́njẹ́ ó dùn fún ọ gbọ̀ntà gbẹ̀lú ìwé wa rí ọlọ́njẹ́ ó jẹ́ ìró ayọ̀ fún wa kó ti fi ẹnu dáadáa tá a bá ń ṣe kó ti bá ní fi pa ìdá rẹ ọwọ́ á jẹ́ kí ìwé ṣe oore wa kó ju èyí tá a bá ṣe tó kù díẹ̀ káàtó lọ èyí tí a yẹ̀wò nù ọlọ́dún o àwọn tí ò lẹ́sìn ju ayé lọ ẹ má jẹ́ wọn kó bá wa gbogbo nǹkan náà ni wọ́n gbé lérí ayé ibi àwa ń lọ jìnnà zòwọn ayọ̀ àwa á máa wọ́ sọ́nlẹ̀ kiri nítorí eléhùn àbírà wa ń léèrè kí la ti ṣe ó ní o ìjírá tá a sọ dayọ̀ ìyàlọ́mọ̀ bá dé rọrùn dé. ebi sẹ́tà àfihàn kọ́mọ́bà ṣeéṣe jẹ́ oníjẹ́ jíra ló bí jíra nígbà àfihàn òṣè jẹ́ lù bá ló gbé kó ń bẹ́ẹ̀ lọ́lọ́bò mí níjẹ́ jíra nu ẹ̀sìn méje fi dojú kọ àfihàn pé ìjọba máa bá lọ bọ́lọ́wọ́n ọba ti gbé ẹnu ọma kan ní ma àwọn àyè míì náà ń ti tí ti ma máa gbọ́ àti bẹ̀rẹ̀ lórí rédíò láńjẹta àwọn nǹkan tó jẹmọ́ ìjírá yóò ma máa lọ tẹ́ òfin tán tẹ́ àfi tán ara ń gbé wa kọ pé kò ní ṣeéṣe kò sáà ní ṣeéṣe wọ́n fojú paná iṣẹ́ tá a fi rán gan wọ́n ń yí i lójú padà wọ́n yí oko ẹni tẹ́ ẹ ti pè lẹ́nu ìfọyàbalẹ̀ wọ́n sọ ló kọ́ mí lórí kí n ti ń wí kọ́mọ́bà síráàyè. wọ́n ní wèrè ni àwọn àti pé èèyàn ń wèrè ó fẹ́ pé n ti ń wí èsè téèyàn lè gbọ́ wọn ní wèrè lànàbí nàgbà tó bá ti iṣẹ́ tá a fi rán jẹ́ sọ̀rọ̀ wèrè amájọ́ ṣe yàn wọn ní àwọn ń dán ni òpin dání nàgbà ẹ bá ti pin láti mọ̀ pé tí ń ṣe ṣe nǹkan pàápàá àbámọ̀dá ète wọ́n sáfẹ́ bá sáfìrán wọ́n fẹ́ bàjẹ́ sáwọn wàlídùú ọmọ mùgíránù àti nàdúró ọmọ hárì. àwọn ni wọ́n dojú aburú kọsẹ́ iṣẹ́ ìránṣẹ́ tá a fi ránàbì. idha tutla kọ́lá ayatuna qala asatirul awwalin. gbogbo àtànàbí bá ń kọ̀rọ̀ ọlọ́run fún àwọn tọ́lọ́run wíre wó pé asatirul awwalin ètò kéré nu alẹ́ ètò wíwọ́n sọ̀rọ̀ àròsọ ní àròsọ. àròsọ wa ẹni ìṣáájú ti sọrú ẹ wọn bá sẹta àfihàn jẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ wọn wọn sì lórí iṣẹ́ kejì wọn lo tahdik ìkẹlẹmọni pèsè òní jáwọ́ náà ni gbogbo aburú tá a sì ní láfi ṣọ aburú bá ti ṣe ẹni tí a ránṣẹ́ ìṣe ò lè ṣe jẹ àbí ìṣe ò ṣe jẹ mọ́ wọn dojú aburú kànábì. ọlọ́run ní kíyèsí àbújá lì í gbà náà fífi orí kanlẹ̀ lórí ìrun ogbókúta tọ́fẹ́ fi wí lórí jìbìrìlù ọlọ́run padà sọ́hun bàbá náà ti sọ pé ẹ ní tí ó kù kọ ni àtàwọn lè gbé tòrá ti kọ́ pé yóò rí ni làbújá lé ọba lọ́rùn lórí kí sẹ́wọ̀n tọwa adagbada wíwọ́ kiri lọ́dọ̀ tí a lónìí ó di àlùkìmbà yẹlẹyẹlẹ lọ́dọ̀ tí a ìyàlọ́bádé àti dààmú olọ́bẹ̀rẹ̀ ọlọ́mọsálá wa ńgbà ọwọ́ rẹ̀ ò tún ràn lẹ́gbẹ̀ẹ́ o yẹn ó tún lọ mú ibi ọmọ tí ràkúnmí bímọ tán. jẹjẹjẹjẹ ànábì gbórí lélẹ̀ lórí irun ògbèlè lórí ogbójú òkè orí babujali nígbà òkèrè tó aláhùn máa di omi ọlọ́run bá ń táwọn èèyàn mi yìí sọ́nà tọmọ sọ́nà jẹ́ wọ́n mọ̀ náà wọ́n náà múlá ayé àlàmú wọ́n mọ̀ ní tí wọ́n bá mọ̀ nǹkú gbàyàwó wọn kí ni máa mi ká sí táwọn ń ó láti lè máa fi sùúrù kó wọ́n jẹ́ ọjọ́ pé náà pé ọ bàjẹ́ pé ọ lónìí ni èsè wọ́n ọ bàjẹ́ kò sí tá fi sùúrù mú kí ìjà rọrùn sùúrù kéésì pọ̀ pé mo ti ṣe sùúrù pọ̀ kéé jù sùúrù òsì pébi tí èèyàn ṣe dére ọmọ ṣe náà ni kí n lójú ìdí ń bẹ lẹ́yìn gbogbo ẹ̀ ṣùgbọ́n ti bẹ́ẹ̀yàn bá lè ṣe èèyàn wà padà rí pé ah, àlùbáríkọ aláàzúrù tí mo sì ṣe lọ́jọ́rọ̀ yìí ọ̀yẹ́jú o agídí ètò kan ṣe má bàjẹ́ ni o tí wọn náà bá tiẹ̀ bá alágídí mi pàdé tíri wá kárin tàn pé náà lókùn tí ó máa jáde náà ni ó máa jáde bánábì ti ṣe nìyẹn wọn jẹ yín àkẹsọ nìkan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bí gbogbo ẹ bá lè bá lè sọ ẹ bá ọmọ ti ya àmọ́ ìpakúpa náà pa sùmọ́yà ya àmọ́ ọmọ ya sàrà àkọọ́lẹ̀ kan sọ wípé déédéé bí ìgbà yàbá yìí náà ti fi hẹ́rbà ọkọ̀ náà ti fi gún. agbèbèrè ti gún kò sí èyí tó dánú méjèèjì àkọọ́lẹ̀ míì ní òlù alágbẹ̀dẹ kíbọ̀ lójú ara èwo ló dánú méjèèjì ṣe tó dà ọba tèmi àti ẹ tá a lè gba ọmọ àjọ wa ẹ bá gbọ́ gbogbo àdúgbò náà ti dán léwu ọmọ bá ń sin kan dáná bí ní àdìkáwọmì iná wọn pààyà ọmọ nìkan. ìṣe yasan amar onìkan ló kù nù ẹbí o òun si ń máa naa, náà olóhùn ti ṣe sanabi òun ọba lọmọ àwọn làtú ọlẹ mẹsẹ lọtọ lọsàrẹ lọ bá nàbí pé mo ti dáràn ànábì ní kí ló dé onígbà fẹ́ pa mí tí mo wíre o mo ní ìbọn ọlọmọ ah, ànábì níbo ló ṣe rí ọkàn á oníwà kọlù bíi mọmúlú òǹbìlì mi kó kẹkẹ fún gbàgbọ́ sí ọ. mọkàn mú ọmọ bá pa mí ní ànábì ní fa iná àádùn fàrùd máa lò gbàgbé ẹ lọ tí wọn bá tún dé òtún bíbẹ fún ẹ. ẹ̀sìn wa nù yàrá ṣe ká wá tẹ́yìn àti pé ẹ sàpá mi ni. Ah. ẹ̀sìn nù ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bẹ̀ nú o ànábì ní tí wọn bá tún dé sọ fún ọ̀pọ̀ èpo ṣe kí ni ẹ̀yin lájọ́ ń ṣe nígbà ìgbàgbọ́ ẹ tó ṣe kí ni. tó kún tó kún pé èmi lọ tẹ̀lé òun náà dáwì ọlọ́run gbogbo ẹni ó wà lójú ọ̀nà yìí tó tún wá kú ó tó kú onú ìsìláàmù ọlọ́run ní yẹ ẹlẹ́tẹ̀lérò láfi jẹ́ tó jẹ́ pé nítorí fi wọ́n jẹ́ ń pani mùtùmá inú tí gbàgbọ́ sì inú kọ́nù lọ́sànù wa tọ́ba ìjìlá wa díẹ̀ nu àmọ̀tẹ́ wájú ẹ̀sìn wo èyí sẹ̀ sí jàǹdùkú ìjọba ayé ọgbọ́yé nu bọ́bá jẹ́ jàǹdùkú ni ìjọba èyí táwọn sọ̀rọ̀ lè tẹ̀lẹ̀ yóò sì jẹ́wọ́ náà mà pé kìí sẹ̀ sí jàǹdùkú kìí sẹ̀ sí tá a kọ́wọn èèyàn jọ pé àṣà dàrú ni àwọn kan ń darí wa á lọ bá wọn jà á fún apẹ ẹ̀mí ọmọ ṣòfò ẹ̀ṣẹ̀ wa kọ́hún. àlàáfíà lẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni ànábì múdà torí ànábì múdà lọ́wọ́ ọ̀tún ó mú kùránù lọ́wọ́ òsì ẹtì ẹtì kọ́kọ́ sí ṣe odidi kùránù sọ̀kalẹ̀ lánàá mú kùránù lọ́wọ́ òsì ṣé wọ́n kọ́ lójú ayé ẹ̀ gan àwọn ọ̀kọ́ lójú ayé níbo ló ti <laughs>

ó máa ibi tí wọn náà wà bàbá lè gbogbo àwọn tí ń ń wo wípé ọmọ tí ń ń ta ó ti sùúrù tó ń ṣe dáadáa àwọn náà padà ó padà ọ tó ń ṣe dáadáa èyí ṣe pé àgbọ̀dọ̀ rí àgbọ̀dọ̀ ọ̀rá o àwòrán wọn ìṣẹ̀lẹ̀ tá lè bá jókòó ní ń fún wọn kó ti dá ọ n tó ń ṣe òun gbà ń ṣe síwájú odidi abadọdọ ẹtọ bá sọ fún apọhùn ṣe kínní òun gbà á nígbà ńlá tó mọ pa ń ṣiṣẹ́ débi kọ wa máa wẹ nìkan wo pé ẹ̀yin ò sí lára wa ń bò ara àwọn ara àwọn òun wọ nbí ọwọ náà tí ọba mọ pé fún ọ tó wà lórí ẹ fẹ́ wá rẹ̀ hàn ṣiṣẹ́ sítọ́ dáa fi hàn

látẹ̀mára ọmọkùnrin mi àbá látẹ̀mára tó bọ́ ọmọ lọ́wọ́ èèyàn ọlọ́run tún lè ṣe kí ni ó lè dá padà fún yàn tí ó tún dáa ju bó ṣe ṣe kí ni bó ṣe bọ́ ọmọ èèyàn lọ́ọ̀lọ́ ìjíjìra ń kọ́ wa nìyẹn ọlọ́run ọgbà lẹ́sìn fún wa yóò dúró tì wá yóò islam dúró àwọn ọmọ wa ní gbogbo àyè a ti ń jẹ wọ́n ọlọ́run bá ní dáwọ́ bí kaba ti lọ náà ni wútú bá ti máa ń lọ mo sọ pé tọ́lọ́mù bá lè tá à ń sọ lọ náà ni wọ́n máa lọ àásọ délẹ̀ bí ọba sì lọ ọmọ tí mi bá tún wọ̀ ọ́ lámọ̀ bá lọ ètí ń jẹ́ wútú bá nù ọlọ́run àbíọ́nù àánú rẹ gbadáná sẹ àánú rẹ sí wọn. gbogbo àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n ń gbógun tì wọ́n ọlágbára àti mú wọn ọlọ́run bá ní mú wọn. láàyè ibi tí wọn ti mọ̀ tí wọn ti rò gbogbo ẹni tí ń rẹ̀ sí ṣe ọlọ́run bá wọn ní máa ràn wọ́n ṣe ẹ̀yin àti mi ọlọ́run tó wa náà sí ibi aláràn sí ẹ̀sìn ọlọ́run tó wa má láràn sí ẹ̀sìn gbogbo bá ti lágbára tó bá ti lágbára máa ọlọ́run sì wá lẹ́ni tí ó máa rẹ̀ sí ṣe ọlá àti tóbi ọlọ́run sì wá lẹ́ni tí ó gbé àsíá ìsìláàmù ga wọ́n sì wá lẹ́ni tí ó rẹ̀ àsíá ìsìláàmù lẹ̀ gbogbo àyè tẹ́nìkọ̀ọ̀kan wá bá wà ọlọ́run kò ṣe wá ní apagun ọlá fẹ́sìn ọlá àti tóbi ọlọ́run orílẹ̀-èdè yìí bá ní tòótọ́ sí dáadáa ọlọ́run bá ní tó tó sí dáadáa gbogbo èyí tí ń ṣe rúdurùdu tí ń lọ lókè tí ń lọ nsàlẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ló lè mú dúó bá ní mú dúó ọlọ́run mọ́jà arógun ààfin ogun lórílẹ̀‐èdè yìí ọlọ́run mọ́jà arógun o àti ìrogun àti ìrìndájẹ gbogbo tó wá débi èyí ẹ̀rọ pé yóò lé pọ̀ ogun ti wà ńlẹ̀ ìlú gan tí ò sógun tó mú jà. wọn mọ ní nǹkan káwá tó torí ìlú tó gun gangan ti ogun ebi ń bẹ ẹnu kó tó apó ogun ìbọn ló tún kù sẹ́wọ̀n pé wàhálà ọpọ ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o àfogún bá ní mú orílẹ̀‐èdè nàìjíríà dúró dáadáa àwọn tí darí wa fún dáadáa fún dáadáa àti tóbi ìjọba àbílẹ̀ wa ọlọ́mọdé ọ̀dàrú ìjọba àbílẹ̀ tiwa tá wà ń bẹ̀ ìmọ̀jẹ̀ ọ̀dàrú ọmọ ìyá wa ti ń darí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọba ni máa kọ́ máa ṣe ọ̀la àti tóbi ọlọ́run inú lu wa tẹ̀lé mọ̀mọ́jẹ̀ ọba jẹ òjò kẹ́ òjò inú rẹ̀ rọ fún wa ń bẹ̀ àánú fi bá wa gbé gbogbo àwọn tó ti yọ lórí tẹ́ ti gé èèyàn ní ìlú yìí ọlọ́mọdé àwọn padà sẹ́yìn ni wọ́n wà lẹ́yìn ni pé kọ́lọ́hún kó tún bọ̀ lékún dáadáa wa ọlọ́run mọ́sálá ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa nídìí ẹ̀sìn ọlọ́run dákun má dá wa padà sẹ́yìn ìlọsíwájú dáadáa jọ máa bá wa ìmánì wa jọ máa lékún ìbẹ̀rù ọlọ́run jọ máa pọ̀ fún wa bó ti ṣe máka ń lu fàyàbalẹ̀ ní ti tẹ̀sìn ìdílé mu wa ẹ̀ náà bá ti ṣe fàyàbalẹ̀ àti gbogbo olùtọ́rọ̀ kiri káà rẹ̀ ìjà ó tún tún ó tún ọlọ́run gbàdúrà wa ọlọ́run yọ́nú sí wa ọlọ́run la hawla wala quwwata gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà lẹ́yìn odi bá ní máa kíyèsí wọn wọ́n bẹ̀rẹ̀ látòrí alájì wa tí àjọ kírun lónìí tí wọ́n wà lẹ́yìn odi ọlọ́run tó bá ní mú ilé dáadáa yọ́ máa kíyèsí yín o lílọ bíbọ yín yọ́ máa fi sọ ẹ̀sọ́ yín gbogbo àwọn tí wọ́n wà mẹ́bàá náà bá máa kíyèsí yín àwọn náà ta wà ní mọ́dà wà láàmú subhana rabbika rabbil